a ti fẹ́ parí ẹ̀. mi ò mọ̀ wọ́n rí ẹni tí lọ́rìn ti bọ́ta tó sọ pé òun ò mọ̀ mí rí kò mọ̀ mí lóòótọ́ kò mọ̀ mí. kò mọ̀ ẹ́ rí lóòótọ́ bẹ́ẹ̀ o ti pẹ́ gan tó ti ń bú lárìtì wọn ló ti pẹ́ gan tó ti ń bú lárìtì ṣé ń gbọ́ o Bukky tí ẹ ti tán ayé ẹ ti bàjẹ́ yányán now ẹ jẹ́ ká lọ sí orí chat Bukky ẹ má gbàgbé o gbogbo àwọn tó dárúkọ o mo ń bọ̀ mo sọ fún ẹ náà a fẹ́ wo kọ̀ọ̀kan nípa Bukky Jesse ṣáàtì wà rí pẹ̀lú Bukky Jesse ẹ má gbàgbé gbogbo àwọn tó dárúkọ o òkè gbogbo ẹ̀ náà rèé ṣẹ́tìrí sixteenth of May twenty twenty two so only first thing. ní kí àwọn náà kẹ́nà kú tọ́jú wọn kú ọwọ́ lómi o i hope all is well. Okay. hello sister Lizzie ṣẹwà òkè mm. mo tiẹ̀ mú orúkọ ọmọ mi gan ṣẹwà òkè mm. ọmọ mi ń kọ́ dáadé ẹ̀ ń mm. kọ́ àǹtí àǹtí tó ń fọ́ nìyẹn náà ń kọ́ then um, ẹ̀gbọ́n ẹ̀ náà kọ́ ṣẹwà òkè ẹ̀pẹ̀lẹ́ báwo ni business báwo lára yín i hope all is well àǹtí mm. Lizzy àǹtí Lizzy ṣẹ́mi pàwà kan wà mm. a nífẹ̀ẹ́ yín dojú gógó ni a nífẹ̀ẹ́ yín débi pé mm. tó bá ń sọ̀rọ̀ sí yín tí èkàkọ́ bá rìn yín báyìí bí ìpàwà ló rìn ni. ẹ má gbàgbé nǹkan tó ṣe eh, fún pásítọ̀ Genesis náà. ẹ jọ̀ọ́ orí ìkúnlẹ̀ ni mo wà inú burúkú ò ní bí yín ọmọ ayé ò ní sọ yín lẹ́nu lórúkọ Jésù ẹ jọ̀ọ́ ìyá mi àìmọye phone call tí mo ti make láti sọ fún àwọn olóyè burúkú tó ń ṣe ṣó pé kàn jọ kọ́ stop ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni àǹtí Lizzy ẹ ẹ let go ẹ mm. let's go èmi ẹ ṣàwà ìjọ títí ẹ bá tó ìjà mi ṣàmọ yín rí bọ èmi mọ tó yìn mo mọ dáadáa ni mm. èmi understand yín bó ṣe wọn pé olórí burúkú làwọn tó wà ń ta yẹn ń sìn olórí out of ìlara out of enviness mm. tó ti fẹ́ kàn fẹ́yàn tẹ́lẹ̀ sọ́kàn wọn máa dúró díjọ́ tí èèyàn bá èèyàn bá ṣe mistake kékeré kan ni mm. Mm. àbí kò yí ìyá mi ẹ mm. jọ nítorí Ọlọ́run our focus should be on our child dance for us advertise your business. ẹ má gbàgbé pé mo ti bímọ bí o kò sí nǹkan tó kan kò sí nǹkan tó kan tó yìn bí o ṣe mọ kò sí nǹkan tó kan tó yìn o mo ti bímọ o èmi àti Fọlá la jọ ń pọ̀ ń bí o. tó bọ́ sínú òkùnkùn tó ń ṣèkà ẹ á pàdé orí tiẹ̀ tí yóò pẹ́ ìyá mi àdúrà tẹ́mi gbà sọ́lọ́ ni látijọ́ tẹ́tí bọ́tà sọ̀rọ̀ gbogbo àṣírí kọ̀kọ̀ tí Tóyìn ń bò kó tú síta kóun náà ṣẹ̀sìn àyàfi tí ò bá tí ò bá mọ̀ nípa nǹkan tẹ̀ ń sọ nìkan ló kù àbí nǹkan tí mo sọ yìí àdúrà tó yẹ kẹ́ máa gbà nìyẹn it's not you don't have to come out physically and and and fight her or or talk to her. ẹ̀wẹ̀ tó sọ pé mo rojọ́ o. àdúrà tẹ́yìn mm. máa gbà ní pé ọmọ tí gbogbo èèyàn ń rí pé èèyàn tó da yìí àní kó ṣẹ̀sìn gbogbo nǹkan burúkú ìkà tó ń ṣe lábẹ́ táwọn èèyàn rí yẹn Ọlọ́run jẹ́ kó wọ́n sáráyé ó dàbí gbà tèmi àtàbí kẹ́ńjà ni àwọn àdúrà tí mò ń gbà fọlọ́run nìyẹn Ọlọ́run dẹ̀ ṣe ń bá mi tó àṣírí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni àbí kò yẹn ẹjọ́ ọmọbìnrin ni nǹkan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ tí mo sọ pé kí bọ̀dà bọ̀dà kébì kọ́ bá mi ṣe three way call because mo ní nọ́mbà yín nínú three way call yẹn gan ni mo ti lọ mú nọ́mbà yín mi. ṣe é rí pé òun ló lọ bá ló lọ bá Bàṣírù òun ló lọ bá dky ó pè ní bọ̀dá dky ó dẹ̀ ní pé dky ló pe òun ṣẹ́rí pé òun ló lọ bá dky ṣẹ́rí gbèsè ayé búkì búkì ayé ẹ ti bàjẹ́. mi mọ̀ bí ẹ̀yin gan lẹ ní directly mo ti lọ mú nọ́mbà ni mo ní mo ti pè yín direct gan kò lọ mo wá ní kí n send voice note lórí um, lórí whatsapp message ẹ jọ mo bẹ̀yìn níṣẹ́ gbọ́ you know i love you so so much mi mọ̀ nǹkan tẹ́ gbé jẹ fún mi o but you know i love you so so much. ṣùgbọ́n ẹ máa wọlé nìyẹn o tí nǹkan bá ti kí ní ọ̀rọ̀ ẹ jọ mo bẹ̀yìn ni please just ignore them ignore them please my sister. Eh? just let's be focused. ẹ wẹ́n tó sọ pé òun kì í rojọ́ o ẹ máa wo I love you so much my love to my son and his dad and everybody and aunty mo ti gbàgbé àǹtí tó fọ́ nìyẹn kẹ bá mi kí àwọn náà kẹ náà kó tẹ̀jú wọn kọ́ wọ́n pẹ̀lú àǹtí yẹn olórí burúkú aláyébàjẹ́ olè. then tó bá ti sọ yẹn tán anytime tó bá ti free mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ilé náà ni first time tá a máa sọ̀rọ̀. ṣẹ́gun lórí burúkú wọn kò ní lélẹ́kọ̀ọ́ kò ní lélẹ́kọ̀ọ́ èmi náà fẹ́ẹ́ donílé láwọn ibi tó ti ń ta yẹn kẹ́jẹ́ kí n mọ how we can go about it and everything ṣẹ́ ti gbọ́. Mm. okay aunty Lizzy ẹ ṣe mo dúpẹ́ òun àpọ̀ yín lé o aṣọ yín ò ní fàyà nǹkan tẹ́ fi ń àwa olólùfẹ́ yín báyìí ọmọ aráyé èṣù èṣe kò ní bàbí mm. jẹ́ fún wa lórúkọ Jésù. aṣọ fẹ́ bà tèmi jẹ́ ni ṣùgbọ́n pẹ̀lú ọlá inú kan kẹ̀tẹ̀kẹ̀ orí ẹ burú gbé lọ́ọ̀fù ẹ sọ̀rọ̀ ìṣirè ṣùgbọ́n láàánú kan ẹ wo nǹkan tí mo sọ mo ní àǹtí búkì lélẹ́yìí mo wá ní deal i will hold fire mo ti gbọ́ ìyá mi èmi ni màá èmi ni kinní kan i love you mama ẹ̀yin olóríire ni fans mi we call you when i'm alone ma ṣe rí ṣé mo ṣe ọ́díò ṣé mo ṣe ọ́díò lórí burúkú ẹ máa gbọ́ ó tún sọ míì olè ṣe ti gbọ́. ẹ jẹ́ ká gbọ́ mi. ẹ ṣe mm. ìyá mi ọlọ́run apọ̀ mm. yín lé mm. aṣọ yìí yóò ní fàyà. ok ẹ hold on ọlọ́run ṣeun ẹ má bínú sorry ẹ jẹ́ ká padà sórí ẹ̀ ó ń rìpọ́ọ̀tù mi ni so wọ́n gbé rìpọ́ọ̀tù yẹn wá fún mi nísìn ẹ má bínú ó rìpọ́ọ̀tù mi wọ́n wá gbé wá fún mi so mo snap ẹ̀ ẹ má bínú Bukky ṣé bó sọ pé ó mọ̀ pé èṣù èṣù ló tiẹ̀ ayé ẹ ti bàjẹ́ bí ajá máa gbádùn ẹ lọ ẹjọ mú bọ̀ àwọn kìíní kọra wọn ṣàwòdàn àwọn wáyà yẹn kọra wọn èṣù ló tì ẹ́ olórí burúkú ni ẹ́ ọlọ́run má jẹ́ kí n ṣẹ̀sín báyìí aláyé bàjẹ́ olóṣì. Okay. orí bíbá ìlà wà lẹ́yìn ilé orí bíbá ìlà wà. onídẹ̀pọ̀ sálà yín lórúkọ jésù ẹ ti ń rí ṣe rírí ṣe ò ní dúró lórúkọ jésù ọ̀nkú náà ọlọ́run bá mi fún wọn lẹ́mìí gígùn àtàlàfíà ẹjọ́ bára yín kalẹ̀ lórúkọ jésù ṣe ti gbọ́ ẹ ṣe ọlọ́run apọ̀ yín lé aṣọ yìí ò ní fàyà no problem anytime tẹ bá pè mí tí n bá rí màá pè yín padà ṣe ti gbọ́ ibi iṣẹ́ gan mú wa ẹ̀ bọ́ ẹ lè pè mí anytime mm, irọ́ ló pa o kò sí ibi iṣẹ́ onírọ́ ni o wọ́n máa rí nọ́mbà tiẹ̀ kó kó sì lọ because I don't know you. I love you so much my love to my son ẹni ọmọ mi kò ní sùúrù fún mi o shopping ni ẹ ọ̀tọ̀ láyé tí wọn o. alóbìnrin shopping lọ́wọ́ ẹ̀. <laughs> ok ma ẹ ṣe ma love you so much bye bye ma bye kẹbàǹkẹ àǹtí. ẹ jọ ṣé mo pè padà àǹtí mi tó máa ní fashion doctor ẹ mú o àǹtí àríkẹ́ kẹbà mi kí wọn dáadáa ṣé mo pè padà ẹ wò ó kí ni mo ṣe ṣe rí reply mi rè my sister ó dẹ̀ fún wa lélẹ̀ ó ní my choice búkì ni o mo ní sis mo ti pè yín mà toró ti pè mí ẹ̀rí miss call ó dẹ̀ fi voice note sílẹ̀ ṣẹ́ẹ́rì bá ṣe ń sọ̀rọ̀ genesis àtọ̀rọ̀ larity àti ọ̀rọ̀ àwọn tó darúkọ àbẹ́rẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ. àǹtí lizzie. ẹ bóyá pè mí ẹ ti rí miss call ẹ ti rí miss calls ok ó sẹ́ndí nọ́mbà èèyàn kan mi ní fẹ́ ó fún mi ní information nípa èèyàn kan pọ̀ mi lè expose ẹni yẹn èmi ò kì í ṣe bí olórí burúkú ẹ̀dá ẹni yẹn kọ́ ló ṣẹ̀ ó sẹ́ni kankan síbí ẹni ò ṣẹ̀ ẹni pé òun ló fún mi ní information ṣẹ̀rí bọ̀tẹ́ ni ò ṣẹ̀ mí. kó gbójú ẹ̀ síta káyé ìyá ẹ̀ wá bàjẹ́ síta káyé ìyá ẹ̀ wá bàjẹ́. information tó fún mi lọ́hùn yẹn. Facebook mo fẹ́ a fẹ́ sọ̀wọ̀ ṣe ti gbọ́. Hello Aunty Lizzy, ṣé wà okay? Báwo ni? Mo ti pè yín, but mo guess pé bí sùn, baby mi ò jẹ́ kẹ́ sùn mọ́jú. Um, She keep. awuyewuye tó ń lọ yìí, Mm. Ẹ máa tí n gbọ́. bá tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi, Ṣé ń gbọ́? tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi, Ẹ máa gbọ́. tí n bá fẹnu ìgé oúnjẹ fún yín kẹ́ ẹ Bọ́ má ṣe ń bínú. ṣiṣẹ́ papọ̀ o. Ṣùgbọ́n tí n bá fi máa yín wo sọ̀rọ̀ time kẹ́ ìyá mi, eighteen May twenty twenty mi dá one. sí nǹkan tí ó kàn mí o, Hmm, ṣùgbọ́n mi kàn mọ́ wáyé i just you, you are somebody i just love. gan. ṣé gbogbo àwọn tó máa ń ṣe eré onítìátà mi ò mi kó wọn jẹ mi mi láìkí wọn ah. ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ hmm. bọ Ọlọ́run kan single single out ẹ̀yin ni hmm. i don't know why the connection is there mm. but i have to tell you the truth as a sister. Oh yeah. tell me mo fi ọmọ tuntun tó wà lọ́wọ́ yín bẹ̀ mo mọ̀ pé lẹ́yìn ọlọ́run ló tún jọ yín lójú jù láyé mo fi ọmọ yẹn bẹ̀ yín ẹjọ nítorí Ọlọ́run mm. mo fi òkú mọ́mì bẹ̀yín mm. mo fi òkú dádì bẹ̀yín mm. mo fi gbogbo àwọn abiyamọ ayé mo fi wọn bẹ̀yín ẹjọ nítorí Ọlọ́run ẹ má bọ́ta láti dìbọ́ǹkì kankan ṣe gbọ́ ẹ má bọ́ta láti ṣàlàyé ẹ má. a máa ma ṣe lọ o mo fẹ́ ka ẹ wojú mi ṣe gbọ́ ó ní kí n má bọ́ta láti ṣàlàyé kí n má sọ nǹkan ó ní kí n má sàn kókó kí n má bọ́ta láti ṣàlàyé aṣọ fẹ́ bà tèmi jẹ́ ni aṣọ fẹ́ pa mí ni aṣe setup ni ṣe ń gbọ́ ẹja máa gbádùn ẹ lọ ẹ máa gbọ́ òun rèé ẹja máa gbádùn ẹ lọ ẹ máa gbọ́ o. ẹ máa bọ́ta wọn láti sọ̀rọ̀ ẹ jọ ń toyọ lọ hmm. just go ẹ lè fi fọ́tò sí ẹ gbé fọ́tò ọmọ mi sí. ẹ má gbàgbé pé the last time tó bá mi sọ̀rọ̀ mo ní deal so òun làwọn Esabod gbogbo wọn bọ́n ṣe ṣí ṣọ́ọ̀bù second time lémi lórí rẹ̀ ṣàtìrí. ẹ jẹ́ kí n gbé sórí wọ́ọ̀lù mi ká celebrate ọmọ yẹn àbí kẹrọra dákẹ́ don't talk about anything. ẹ gbọ́. because èmi ò gbọ́ o èmi ò sí bí olórí burúkú tó ti ń ṣorí burúkú wọn ọ̀rẹ́ mi pè mí sí ló ń mm. sunkún mm. àwọn tó nífẹ̀ẹ́ yín nìyẹn mm. àwọn wo wọn lọ wo bọ̀bọ̀ sọjí yẹn. ṣẹgbọ́. Um, girl tí ọkọ yín fẹ́ yẹn ṣé mi mo kọ́kọ́ gbé sórí ẹni blogger fún olórí burúkú yìí ṣe pé ló kọ́kọ́ wá dárúkọ ń bí. ó ti rìkọ́dù ọkọ yín jìnnà mhm. gbogbo rìkọ́dù yẹn ló gbé fún sọjí mhm. wọ́n pìlì ẹ̀ ni please please please ẹ má dà sí mọ́ stay out of it my sister stay out of it ẹ jẹ́ kí bọ̀dá yẹn lọ díù pẹ̀lú orí àwọ̀ ẹ̀. ṣe gbọ́. ẹ jẹ́ kó lọ díù pẹ̀lú ẹ̀. stay out of it kí n jẹ́ kó lọ díù pẹ̀lú ẹ̀ ṣóye yín kí n fi làtílẹ̀ kan pa ọ̀tá ẹ̀ sọ mí dà bí mo ṣe dà kí n filẹ̀ ti rìkọ́dẹ̀ jìnnà ẹ má gbọ́. ẹ má dá sí. ṣe gbọ́. thank god ọmọ àgbẹ̀ ọmọ yín ni kí ọmọ yín ni kó jẹ́ nọ́mbà one priority. ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin ìyàwó ilé. please. ṣé ń gbọ́. please ẹ má sọ kankan don't come out for him don't come and talk on his behalf. ṣẹgbọ́ ṣẹgbọ́ ẹ̀yin ìyàwó ilé. ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ yẹn kẹfílẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ lọ kú die down because the more you are coming out àmọ́ mm-hmm. nǹkan tọmọ yẹn ní lọ́wọ́ ṣe gbọ́ and i don't want this men ṣe rọ́pò mi wọn ò ṣe fọdún fún i have. ẹ má gbàgbé pé èmi ní nǹkan tó pọ̀ lọ́wọ́ fún fọlá o ẹ ṣe é rí kí n bá búkì jèsè ṣí à ẹ ṣe é rí kí n gbé fún búkì jèsè ṣe é rí kí n dákẹ́ kẹ́ kí n sọ ọ̀rọ̀ fọlá àbí ẹ rí mi kí n ti sọ̀rọ̀ anybody ẹ máa wo ibi tá a ti máa mọ orú èèyàn tó ní kálukú jẹ́rẹ̀ o ó ní kí n fàlájì lẹ̀ ní tó bá wọn kàn fi ṣe kí má dá sí kọjọ lọ yanjú ẹ̀ mo ti lọ́mọ lọ́wọ́ kí n falájílẹ̀ kí n fi làtìfù lẹ̀ kí má dá sí torí wọn mọ nǹkan tí fọlá ní lọ́wọ́ ẹ máa gbọ́ o gbogbo nǹkan tó dẹ̀ wà lọ́wọ́ fọlá ló ti wà lọ́wọ́ Bukky Jesse ló ti wà lọ́wọ́ gbogbo speakers pátápátá ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbé gbogbo nǹkan tí fọlá gbé dání pátápátá ó wà lọ́wọ́ Dorkas wọ́n ti disseminate fún all the speakers. Bukky sọ pé òun ò mọ kí n fi wọ́n lè kí n jẹ́ kó lọ dílẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ máa gbọ́ nǹkan tí ẹ máa gbọ́ lọ. I have once been in your situation. Shegbo. That's why I, will support you any day, anytime. Shegbo. But as I have said, don't come out and talk on behalf of any man. Shegbo. Let him face it. He has done it. Let him deal with it. Okay. Kò sẹ́ni tó máa pè é léyàn burúkú. Ẹ ti gbọ́. As a matter of fact, ọ̀gá mi gan sọ pé àwọn èèyàn ń ṣàánú yín bẹ́ẹ̀. Mm. Ó dáwọn èèyàn ń ṣàánú yín ni. Shegbo. Ipe kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Abigoyin, but I don't want to talk about that. Just don't come out and talk or defend anything. Don't come and talk about anything. Kojú sọmọ yẹn àti business yẹn. Kì í fọkùnrin yẹn lẹ̀. Please. Let him deal with them. Come out and talk. If you come out and talk, my sister, I Shegbo. swear with my mother's grave. Mi ni bá yín sọ̀rọ̀. Ṣẹgbọ́, wọn ò fẹ́ kí n gbé òtítọ́ wá. Because tẹ́lẹ̀ náà bá bá mi sọ̀rọ̀ máa ń gbọ́. Ẹ jọ. Mi ni bá yín sọ̀rọ̀ bọ̀. Ẹ máa gbọ́. Ẹ bá pọ̀ta èmi kọ́ máa jáde. Ṣẹgbọ́, tó ti bá bóun sọ, ẹ jọ̀rọ̀ mélòó mo ti bá Bukky sọ nínú conversation wa ṣe rí bọ́n ṣe set me up kí n má bàa gbé nǹkan tó wà lọ́wọ́ mi jáde against Fọlá kí n fi Latif sílẹ̀ kí n jẹ́ kó dé pẹ̀lú ẹ̀ ó bá lè kó kú ó bá máa gbógun jẹ kó gbógun jẹ àárí pásítọ̀ àbí mùsùlùmí àárá kankan o ẹ ti rógun tí mo dájà gbogbo ẹ̀yin abiyamọ sorry ẹ ti rógun tí mo dájà ó yá yá máa gbọ́dún ẹ lọ. jáde máa ṣiṣọ́ fún yín mo fi ẹlẹ́dàá yá mi búra tẹ bá jáde tí bá rí pé jáde ṣe ṣó mm. mm. àbẹ jáde tẹ wá sọ nípa mm. nǹkan tí Fọlá voice note yẹn. ẹ gbọ́. ọkọ yín ẹ jẹ́ kó lọ dín pẹ̀lú ẹ ẹ má dá. tí n bá jáde tí n bá sọ nǹkan sí nǹkan tí Fọlá gbé wá ẹ má dáhùn ẹ má gbọ́. ó dẹ̀ ti ṣe ṣó tó ti bú aláàjì tó ti ṣépè fọ́tà aláàjì níbí ẹ má gbọ́ nǹkan tí mo sọ. dá sí kò sẹ́ni tó máa pè yín láláì dá. ok. àbí yín. ok because the more tẹ ṣe ń sọ̀rọ̀ àmọ̀ nǹkan tọmọ yẹn ní lọ́wọ́. ṣe gbọ́ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ tẹ bá bọ́ta. ẹ jọ voice tèmi mélòó lẹ ti gbọ́. olùkọ́ mélòó lèmi ti sọ báyìí. ẹ pè mí tẹ bá ti gbọ́ message mi we need to talk a máa sọ̀rọ̀ ọmọ ọ̀yà ọmọ ọ̀yà kò ń sọ̀rọ̀ mo mọ̀ lórí Facebook mo fẹ́ a fẹ́ sọ̀rọ̀. ṣe é pé òun pé òun